ومن والاهم بإحسان إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn tí a ti dá ọpẹ́ fún ọlọ́run àtọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ọ̀gá wa nábíwá Muhammad sallallahu alayhi wa sallam ẹni tí ọlọ́run fi ẹ̀sìn òdodo rán tọ́lọ́ ní kó wá jíṣẹ́ kó wá ṣàlàyé ìjọsìn fún ọlọ́run ọba lórí ilẹ̀ àbẹ̀lọ́run kọ́lọ́run kó ṣàlékún ìyọ́nú rẹ̀ fáwọn sàhábé Ànábì sallallahu alaihi wasallam àti gbogbo mòmìnì tó dúró ti ẹ̀sìn ọlọ́run ọba bó ti tọ́ àti bí ó ti yẹ ní ìjòkó tó lọ àbẹ̀rẹ̀ hadithu ẹlẹ́ẹ̀karùn èyí tí umul mu'minin umu abdullahi aisha radiyallahu ta'ala anha. قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد رواه البخاري ومسلم وفي رواية لمسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد ثم حديثنا ان يكون wípé tó bá ṣe àgbélẹ̀rọ nǹkan kan àbí tí ó ṣe àfikún àbí kódà ó ṣe àyọkúrò ìkíní kejì àgbélẹ̀rọ náà ni yálà ó ṣàfikún nú ẹ̀sìn ni àbí ó ṣe àdínkù nínú nǹkan tó yẹ ká ṣe tó yọ kúrò nínú ẹ̀sìn ní ìtòyò sí ẹ̀rí fún anabi sallallahu alaihi ní fahuwa raddun irú iṣẹ́ bẹ́ẹ̀ àbí gbólóhùn bẹ́ẹ̀ àbí ìṣesí bẹ́ẹ̀ kò ní jẹ́ àtẹ́wọ́gbà lọ́dọ̀ irú ẹni bẹ́ẹ̀ yálà ọkùnrin ni àbí obìnrin ni eléyìí Bukhari àti mùsùlùmí gbà wá ìrìwáyà àti mùsùlùmí ẹgbà wá àti imam muslim ń sọ wípé ní man amila amalan laysa alayhi amruna fahuwa radd gbogbo ẹni tó bá jọ́sìn fọlọ́hun pẹ̀lú nǹkan kan tí ò sínú àkọọ́lẹ̀ kò sínú al-Qur'an kódà kò sínú sunnah nabi sallallahu alayhi wa sallam irú iṣẹ́ bẹ́ẹ̀ kò ní jẹ́ àtẹ́wọ́gbà lọ́dọ̀ ọ̀rọ̀ ẹni bẹ́ẹ̀ a rí pé hadith oyin kókóró èdè ó ń túmọ̀ lára àwọn hadith tó ń túmọ̀ shahadatu anna muhammadan abduhu wa rasuluhu àti sọ síwájú wípé ìtumọ̀ ashadu an la ilaha illallah wa anna muhammadan rasulullah ìjẹ́rìí pé kò sí ẹnìkan tá a jọ́sìn fún lódodo àfọlọ́hun òní ṣahadatu an la ilaha illallah àmọ́ ṣahadatu anna muhammadu rasulullah sallallahu alaihi wasallam òun kó àwọn ọ̀rọ̀ tó pọ̀ sínú àkójọpọ̀ rẹ̀ òun náà ní kókó mẹ́rin àkọ́kọ́ tasdiquhu sallallahu alaihi wasallam fima akhbara ká gba ànábì gbọ́ nínú nǹkan tí ó mú wá fún wa nínú ẹ̀ ní alukurani wà nínú ẹ̀ ní irú harisanka yìí wà ẹlẹ́ẹ̀kejì alìṣẹ́nàbù àmà àníwò náà wà zájar ẹlẹ́ẹ̀kejì ni tọ́átù fi ma amar lẹ́yìn tàbá gbà gọ́tán dẹ̀n tọ́átù kátẹ̀lé ká sọ̀rẹ́ndà fún ká juwọ́ ju sẹ́lẹ̀ fanabi sallallahu alaihi wasallam ẹlẹ́ẹ̀kẹta òun náà ni alìṣẹ́nàbù àmà kókó ẹlẹ́ẹ̀kẹrin lábẹ́ ìgbà wípé anabi sallallahu alayhi wa sallam ẹrú sin ọlọ́run òjíṣẹ́ ọlọ́run sí ni òun náà ní pé ní allah yu'bada allahu illa bima gbogbo ń ta bá fẹ́ fi jọ́sìn fọlọ́run tá a máa pè ní ìjọ́sìn ìwójú rí lọ́dọ̀ ọlọ́run ọba ìjírẹ́bẹ̀ lọ́sọ́dọ̀ ọlọ́run ọba tí ń jẹ́ ìbáadà yálà ni àbí ní ni ń tá ni àbí tá ń gbogbo ẹ̀ náà ara ìbáadà ni gbogbo ń tá allah yu'bada allahu illa bima shara a gbọ́dọ̀ sin lọ́hùn àfi pẹ̀lú nǹkan tó jíṣẹ́ ńlá muhammadu sallallahu alaihi wasallam tó mú wa a rí i pé kókó ẹlẹ́ẹ̀kẹyìn òun náà ni hadithu yìí ń sọpọ́tì man ahdatha fi amrina hadha ẹnikẹ́ni tó bá dá nǹkan kan lẹ̀ tó gbé nǹkan míì kalẹ̀ nínú àlámàrí wa yìí yìí ni pé nínú ọ̀rọ̀ wa yìí ọwọ́ rọ̀ dùn kò ní jẹ́ àtẹ́wọ́gbà lọ́wọ́ ẹ̀ tó ṣiṣẹ́ kan tó lóun fi ń wojú orí lọ́dọ̀ ọlọ́run ọba ni ìjọsìn fọlọ́run ọba tí ó sì sínú àkọọ́lẹ̀ irú ẹ̀ náà fahuwa raddun òun náà ní jẹ́ àtẹ̀wọ́gbà àtúwá bẹ̀rẹ̀ hadithu yìí aṣọ ìtàn àṣàlàyé díẹ̀ nípa ìyá ńlá wa ń ṣọ̀rọ̀ dọ́lọ́ ta'ala anha bákan náà àṣàlàyé pàtàkì hadithu yìí àná àwọn hadith tó yẹ pé kò sí mùsùlùmí ò lè má ṣe pẹ̀lú wọn ni ìyẹn pé mùsùlùmí gbọ́dọ̀ gbọ́ àgbọ́yé wọn ọ̀kan lára àwọn hadith bẹ́ẹ̀ náà ní ti táǹkà yìí bákan náà lásàlàyé pé ní mamtoko hadith ìní pé gbólóhùn tàbí sọ̀rọ̀ sọ́lá ń sọ yìí níta tó sọ ni wípé ní ẹnikẹ́ni tó bá dáadáa dálẹ̀ tí ò sínú ẹ̀sìn fahuwa raddun ṣùgbọ́n by implication pẹ̀lú àgbọ́yé wa pé what an opposite tó ní pé gbogbo ẹni tó bá ṣe nǹkan tó wà nú àkọọ́lẹ̀ tó sì ṣe níbàámu àti ìlànà òjíṣẹ́ lábàámu sallallahu alaihi fàhówá mọ̀kòbólò lẹ́yìn ó ti yóò jẹ́ àtẹwọ́gbà tó tó máa tó máa sọ pé ní ìyóhun ẹ̀gẹ́gẹ́ bí àṣà àwọn ilé ìbò tó ń ní pé kíní kan is consistent to pé ó bá ntọ́ yẹ ká ṣe mu àbí ìkan wà inconsistent ìtọ́ wà inconsistent yóhun làwọn lè pè ní bídíà pé kò bá ìlànà tọ́lọ́ àtòjíṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam èyí tó bá bá a mú òun yóò jẹ́ àtẹwọ́gbà gẹ́gẹ́ bí wọ́n sọ pé ní innama yataqabbalu Allahu mina alimuttaqin àwọn tí wọ́n bá ṣiṣẹ́ tọ ntọ́lọ́wọ́n bá fi rán àwọn òjíṣẹ́ ọlọ́run aleyhi musalatu wa salam tíṣẹ́ wọn sì bá tọ́lọ́wọ́n àtòjíṣẹ́ rẹ̀ mu àwọn náà ni ọlọ́mọ ń gba iṣẹ́ wọn. bákan náà ó ní àṣàlàyé pé ní hadith nípa àlàyé nípa bídíà lẹ́kùnrẹ́rẹ́ àṣàlàyé jìnnà bọ̀tí pẹ̀lú ògùn ọlọ́run ọba àlàyé yóò padà wá nígbà tá a bá ń ka hadithu إياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار bákan náà wá sàlàyé wípé tàtìmátù àwọn àmàl nígbà ní sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ fún wa náà dé fi pé ní fi amúrinà hàdà nú àlámàrí wáyé kí wá ní àlámàrí àlámàrí wa náà ní gbogbo nǹkan tá à ń ṣe yálà tá à ń ṣe níṣẹ́ ni àbí tá à ń wí ní lẹ́nu àlámàrí gbogbo ẹ̀ ṣé gbogbo táwọn bá tó wá ń ṣe náà ni ó máa jẹ́ bídíà ni àbí gbogbo tá a bá ti wá ń sọ náà ni ó máa jẹ́ bídíà ni àti wá ṣàlàyé pé àwọn onímọ̀ níbàámu sí oríṣiríṣi àwọn àhàdíìsì tó pọ̀ àtàwọn ẹ̀rí míì nínú àlùkùránì àbí súnà ni wọ́n rí i pé ní iṣẹ́ táwa mùsùlùmí ń ṣe tí mùmíní ń ṣe méjì náà ni èyí tó jẹ́ pé ní ìbáàdà ni tá a fi ń jọ́sìn fọlọ́run ọba àbí èyí tó ṣe pé à ń ṣe lábẹ́ wípé ní a ọmọ ẹ̀dẹ́ nìyàn wọ́n sì lẹ́yìn ìjà ìpa ajẹ́mọ́ ẹ̀dẹ́ ènìyàn wọ́n gbé oníkálukú sí ààyè kọ̀ọ̀kan gẹ́gẹ́ lọ́sọ yé pé ní ya ayyuhan nasu inna khalaqnakum min dhakarin wa untha wa ja'alnakum shu'uban wa qaba'ila inna akramakum 'inda Allahi atqakum ọlọ́run ló ń dá wa níranran lé ẹ̀yà mẹ́yà lóríṣiríṣi àwọ̀ lóríṣiríṣi èdè gbogbo ẹ̀ náà láti bá kálíbà máa fi mara wa ni tó bá ṣe wá ní aláwọ̀ kan náà so kò ní sí bí ó ti níbẹ̀ bó bá ṣe wá nípa ọmọ ìlú kan náà kò ní sí bí ó ti níbẹ̀ àmọ́ ká máa wá dára wa mà wípé eléyìí Yorùbá ni eléyìí Haúsá ni so eléyìí Ọlọ́run sọ pé ní lára àwọn ááyà Ọlọ́run ọba ló wà lára àwọn àmì Ọlọ́run ọba ọ̀hún ló wà tó túmọ̀ sí pé ní bọ́lọ́run ṣe dá lóríṣiríṣiríṣiríṣi bẹ́ẹ̀ náà ni àṣà àti nǹkan tá a máa ṣe ó máa yàtọ̀ ní àwùjọ kọ̀ọ̀kan àwọn kan máa ń tẹ́ pé náà à ń ṣe níbàámu sí wípé a fàpèjúwe yorùbá àbí ajẹ́ fàpèjúwe haúsá àbẹ́yàmí gbogbo ilé la ń pè ní àdàtù ìní pé àádà ni níta ń ṣe níbàámu sí pé ní bàbá ṣe ń ṣe ní ọ̀dọ̀ wa ni àtọ́ yìí pé àwọn àfáà wa sọ yìí pé ní al-aslu fil ibadat al wa at-tawaquf al-hadhr fil ibadat wa at wa at tá a bá ń sọ̀rọ̀ ìbádà ni pé ìjọsìn láàrin ẹrú àtọlọ́wọ́n ọba ìyóhun àfi máa retí ẹ̀rí nǹkan kan ò ní jẹ́ ẹ̀sìn nǹkan kan ò ní jẹ́ iṣẹ́ téèyàn ó lè fi wojú orí lọ́dọ̀ ọlọ́run ọba tí ó lè fi súnmọ́ ọlọ́run àfikẹ́gbà lórí rẹ̀ àmọ́ lódì kejì àwọn àdáàtò wa èyí tí ń jẹ́ ní tàǹṣe lábẹ́ yìí pé àbára ni wá ẹ̀dámanìyàn ni wá ní tó ń ṣe yìí pé ní ọ̀rọ̀ ayé wa ni al-aslu fiha al-ibaha in principle gbogbo tàǹṣe táyé pé ní tí èyí bá ti ṣe ẹ̀sìn in principle ní pé nǹkan tó tọ́ ni tá a fi rí ẹ̀rí tó sọ pé ilé yìí ò tọ́ so àtúwàtọ̀ yìí pé nínú ìbádà náà òun náà tún kóríṣiríṣi sí gbogbo ìbádà náà ni níbi díà wọ̀ ẹ pé àwọn bádà náà tún kóríṣi àwọn kan tó yẹ pé ní àmọ́ tí sẹ̀rí àfin ká máa ṣe àwọn ni wọ́n ń pè ní máa kó látò máa nà so àwọn eléyìí òun làwọn àfáà lè máa tún deliberate lórí rẹ̀ tí wọ́n mọ̀ sàlàyé pé ókè o ní àná àbí ní ayé àná sọ̀rọ̀ sálà máa ń ṣe é ṣe é nì àmọ́ lónìí báyìí làwọn ń ṣe sọ̀rọ̀ eléyìí òun kò ní jẹ́ bídíà torí pa máa tá a fi ń ṣe ìtumọ̀ rẹ̀ àmọ́ àpèjúwe wa ní ìjòkó tó kọjá nú àwọn àpèjúwe mi látọ́ lè mú wa lónìí a rí i pé láyé ànábì sallallahu alaihi wasallam nígbà tí ìrun ṣẹ̀ṣẹ̀ dé kò tí ì sí nǹkan tó máa fi ń pèrun ibi pa ànábì sallallahu pe àwọn sàábì rẹ̀ jọ pé kí la máa fi pera wá jọ kò tẹ́ẹ̀tẹ́lẹ̀ aka máa ń pèrún ni kò sí àsọ̀látò jámíà àsìkòrún ti tó àmọ́ ń gbà tó wá di wípé a gbọ́dọ̀ ní kinní kan ká máa fi pera wa tá ti wá hàn pé ní àsìkòrún ti tó nù so ànábì ìbéèrè nígbà táwọn sàábé tó ká oníkálukú arínú àwọn sàbẹ̀tọ́ pé ní àlátọ́lọ̀ ní kí wọ́n lá tí wọ́n sì rìpọ́t fún àwọn sàlám òun ló padà di àdánù lónìí ni wọ́n ní Umar ibn Khattabi àtàwọn sàábé mi pàtó wọn sọ fún sallallahu alaihi wasallam àwọn kótó dípọ́ wọn sọ ẹlòmíì ti dá oríṣiríṣi àbá àwọn kan ní pé tá a bá wo environment tó súnmọ́ Màdínà ńgbà náà àwọn àwọn alùlù kìtàbí náà wà ń bẹ̀ ní pé àwọn Jew àti Christian táwọn bá fẹ́ pera wọn jọ wọn máa ń lu náà kóòsù ni wọn máa ń lu agogo kan ní pé sáà náà lè máa lu agogo pé a lè lu agogo torí pé man tashabbaha bi qawmin fahuwa ẹnikẹ́ni tó bá ń kọ́pì àwọn kan so nta sèrè nípa Suleiman ni anabi nípa ara sallallahu alaihi wasallam yìí ò bá so wọn sàtúka lòdì pọn padà wá rí àdánù so nígbà tí wọn pe àdánù Bilalu radiyallahu ta'ala anhu tó ń jẹ ọmọ Áfíríkà jọ náà lọ́wọ́ ọmọ Ethiopia lónìí ilẹ̀ Ethiopia tá ń pè ní Ethiopia lónìí òun là nẹ́sọ̀rọ̀ sálà ń pọ́ńtò pé wọ́n ni wọ́n lè pèrún Bilalu wà tó ń lè pèrún òun kà jáde owó ibi tó ń lè tó ń lè gùn pẹ̀lú ìṣe àárí títí ẹ̀ pẹ̀lú ìgbìyànjú títí ẹ̀ anabi ní kó lọ pèrún ni anabi ò ní kó gun kankan anabi ní kó lè pèrún sallallahu alaihi wasallam ọ̀tọ̀ wa wá jáde gẹ́gẹ́ bí ẹ̀dá ọmọ ènìyàn gbogbo alama wípé ní ordinary lake níyàn bá ń pèrún nílẹ̀ ibi tó dẹ̀ndẹ̀lẹ̀ ohun rẹ̀ ò ní jìnnà tó ẹni tó gùnkè so experience tó ń ti níhun òun wo bì kan tó jáde pépé lẹ́yìn mọ́sálásí ń jọ̀rọ̀ lọ́hùn ogun bẹ̀ ó sì pèrún kò tá anabi sallallahu alaihi wasallam kò sọ fún mi pé kí ní rí tó gòkè rí tá anabi tí ó sọ̀rọ̀ ó ti di súnà náà nù ìran pè ní sọ́nà tó tẹ̀kẹ̀rẹ̀rẹ̀ yà so àmọ́ a rí pé lẹ́yìn àmọ̀ tó máa ń tọ́jú kó ṣe kóhun rẹ̀ ó lè bá jìnnà dáadáa òun náà ni so ìjáde lọ pẹ̀lú ká gbóbi tó ga súnà ni súnà ń ṣẹ̀rí àfaramọ́ láti lè bá jẹ́ kí ohun ẹni tí ó pẹ̀lú kó jìnnà pọ̀ lónìí a ti rí nínú nǹkan tọ́lọ́wọ́n bá ṣe fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn nínú làákàyè technology ti advice dé pé wọ́n ti ṣe microphone ẹ̀pẹ́ kódà tí wọ́n bá gun fifteen story buildings ohun rẹ̀ ò lè tó ibi tí ohun speaker ó dé so lónìí ká wá sọ wípé ṣé ìmọ̀ wa ṣe dandan ni pé ká máa lè pèrun níta àbí tá a bá pèrun nínú ilé náà kò sí láì fi àbí ní èdè míì ǹjẹ́ ká pèrun nínú ilé pẹ̀lú microphone ǹjẹ́ a lè pè ń bí dí àbí bóyá pé ní pípé irun ìbáàdà ni irun pípé fúnra rẹ̀ ìbáàdà ni gígùn ibi tó ga láti pè irun súnà ni tàbá sì pè irun súnà náà ti di ìbáàdà ni bọ̀tẹ̀ ìbáàdà ń amọ̀nká tó fà kóhun ẹni tí ó pè irun kó lè bá a jìnnà òun náà ni àwọn pẹ̀lú ní fàpèjúwe bí wọn bá jáde tó ń gun pèpele àní kọ̀ǹdẹ́mù ẹ̀ wípé ó wà láyé àánú sàlọ́ àǹsáná ṣe bẹ́ẹ̀ ẹni tó bá sì pè irun nu mọ́sálásí pẹ̀lú microphone tí ò jáde tí ò gun kankan àní kọ̀ǹdẹ́mù rẹ̀ even though pé kò jáde síta torí pé lóòótọ́ súnà ní kéèyàn ogun kì àmọ́ súnà mọ̀ tó yẹ pé ní kóhun lè bá jìnnà ni a sì ti rí nǹkan tọ́lọ́run tó fi rọmọ ẹ̀dẹ́ ènìyàn lọ́rùn tóhun fi tó fi jìnnà so pẹ̀lú àwọn nǹkan wáyé ilẹ̀ yóò ní fi mọ kí ni bídíà ń wọ̀ nínú ẹ̀sìn kí sì ni bídíà èyí tí ó wọ̀ nínú nínú ẹ̀sìn so ní kúkúrò ni wípé àwọn tá à ń ṣe ìtọ́jú àdá ìyóhùn pámbélé bídíà ò wọ̀ pẹ̀lú ògo alápàdà ṣàlàyé lè ṣàlà ìtọ́ jẹ́ ìbáàdà òun náà pín sí méjì àwọn nǹkan bẹ tí bídíà wọ̀ nínú ìbáàdà àwọn nǹkan bẹ tí bídíà wọ̀ nínú ìbáàdà èyí tí bídíà wọ̀ ní gbogbo ntọ́ ẹ pé ní ọmọ èdè ènìyàn lákà ọmọ èdè ènìyàn kò gbọ́dọ̀ a gbọ́dọ̀ lọ sí ẹ jẹ́ ká ṣe nǹkan báyìí bí lákà ìbáàdà ìtọ́ ẹ pé àdánù bá ṣe wípé aláwàkọ̀ọ́wọ́ làwọn ẹ̀jẹ̀ ká chẹ́ǹjì rẹ̀ pẹ̀ẹ́pẹ́ lónìí gbàtàfi bẹ̀rẹ̀ àdánù anábì bẹ́lẹ̀ sallallahu alaihi wasallam àwọn àṣàbí mẹ́rẹ̀ ni ò tí ì kú àwọn kọ́ra bá lọ́ṣọ́ mẹ́rẹ̀ ni ò tí ì kú bá ń sọ pé nàìjíríà ńlá muhammadu rasulullah ẹ jẹ́ ká máa fi kún náà fàpẹ̀júwe ni pé ká máa dákọ̀ àbúbákìrì sí ìjọba àfi umaru náà nípa ah, nìyíhun bídíà nìyíhun ó rí pé alifáàdù ṣẹ̀rẹ̀ yẹn yà ní àdánù fúnra rẹ̀ àmọ́ míǹsì ẹ̀rẹ̀ pàtọ́njọ́ ní pé òun labi tá a ti dúró nù pé ibà àwọn ìbáàdà gánà tó jẹ́ tá a lè ṣàlékún àwọn tó bá wá jẹ́ míǹsì rẹ̀ ńkọ́ tó jẹ́ instrument tá ń lò láti fi materialize àwọn nǹkan o gẹ́gẹ́ bí microphone bá pèjúwe so àwọn alára fáwọn eléyìí ò ní jẹ́ bídíà àpèjú mi àpèjú eh, mi tó tún fẹ́ tó tún fẹ́ para jẹ́ mẹ́lẹ́yìí o ẹ rí i pé láyé anẹ́fẹ́ sọlá sọlá náà sọ yẹ pé ní súnmọ́ lè ròyà tì í wà á fi rú lè tì í bẹ́ẹ̀ bá gbààwẹ̀ ẹ rí i pé ẹ sáìtì ẹ rí oṣù bẹ́ẹ̀ bá tó túnu náà ẹ̀rí pẹ́ rí oṣù ẹbùnú wọn mọ̀rọ̀ àtàwọn sábẹ́ mi tó wá gba ẹlẹ́gbàá wa lọ́pọ̀lọpọ̀ wípé ní kódà nu súnà ni pé tó bá ti kú bíjọ́ méjì mẹ́ta ká máa kóra wá síta ká máa wo òkè gbapá àwọn oṣù torí pé ẹbùnú wọn mọ̀rọ̀ ni pé ní káyánà nàásù yàtàrọ́ al-hilal wàlá nàfṣàlá sálá jẹ́ kójà nàfṣàlá sálá pé àwọn wá ń wo òkè bẹ́ẹ̀ àwọn òrùsù yàtàrọ́ al-hilal àwọn ń wo òkè fàkóńtò ṣadídàl basar pé òun sì ní ọmọ kékeré lòun ọlọ́run bùn ní olóhùn ọlọ́run bùn òun ní ìrìnà tó tó sound pàrọ̀ àìtù òun sì rọ́sù òun rọ́sù ń tóun fa àkpàrọ̀ tó wà nínú ọ̀rọ̀ àìtù lè hìláàlù òun sọ fáwọn sọ̀rọ̀ sánà pé òun mà ti rí hìláàlù anábì sọ̀rọ̀ kọ́lá pé ayé náà so òun pọ́ìntì sí kò sọ fún wa pé bóyá àdábì dàbí òrí but anábì sọ̀rọ̀ sánà pé pàtó ti rí òun ó instructor yẹn pé ká gbàgbẹ́ pẹ̀lú orú ayẹ́tù Ibn Umar nítorí báyìí mẹ́rin ni pé nínú súnà nínú beauty islam ni pé ní ká jáde ká máa wo sùn pẹ̀lú ojú wa bọ̀ lónìí ǹjẹ́ wá lè lo àwọn modern technologies tí a lè fi tún wo oṣù gẹ́gẹ́ bí glasses ni gẹ́gẹ́ bí microscope àbáwọn nǹkan míì náà tọ́lọ́n sí ní kí ọmọ ẹ̀dá ènìyàn kó lò sápẹ́ ní bídíà bí tó lè ní pé ní bídíà torí pé ní míǹsì ni wọ́n láti rí nǹkan tí eh, tíṣẹ́rẹ́ àbẹ́kí ká rí so àwọn àwọn yìí tí tó tún ní ìdí àlàyé nínú àwọn ìjọsìn òun náà nù lẹ́yìn àwọn eléyìí òun náà tó wá ka àwọn pọ́ìntì míì tí a rò tàbí summarize nínú sharifu ibn Rajab tó ṣe fún hadithu yìí tí táǹkà lọ́wọ́ yìí so a ti sọ a ti sọ àwọn oríṣiríṣi ìbáàdà ní ìsìn nínú nǹkan tí bídà tán lè wọ̀ ni wípé ní kéèyàn introduce ní ìbáradà mi tí ó máa wà parallel pẹ̀lú ìtòtò wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti má pèjú wáyé pé ní ìrun pípé nísìn àmọ́ yìí pé ní bá ń ṣe ń pè láyé sọ̀rọ̀ sálà àmọ́ yìí ká tán wá fẹ́ introduce ìrun míì pé nínú àlá pé pé pípé náà ni bọ̀tá wí ní gbólóhùn míì tí ò ní jẹ́ ìtàmọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ eléyìí ń bídíà ni irú ẹ̀ lápèjú tó tètè kéyà dáadáa sí wa ni àsọ̀lá tó wà nàbí sallallahu alaihi wasallam nítorí wọn wí fún ẹni pé ńgbà tí àyà sọ̀kalẹ̀ rí pé ní inna Allaha wa malaikatahu yusalluna ala nabiyyi ya ayyuhalladhina amanu sallu alayhi wa sallimu taslima àwọn sàbẹ̀ lè bá nẹ́bí sọ̀rọ̀ sọ́nà pé ní ọtí kọ́ wa pé commandment méjì ló wà nù àyà wọn pé ká máa sà sàlátù fún ká sì sálámà sí àwọn àlè báyìí pé ní ọtí kọ́ wa bá sì máa sálámà sí ọ sàlámà alayka ya Rasulullah ṣìkìnà àmọ́ ọtí ìkọ́ wa bá sì máa ṣe àsàlátù fún ọ anabi sọ̀rọ̀ sọ́lá ń gbà tán béèrè béèrè òun náà tí ní ánsà anabi náà fún wa ní ánsà instantly títí màláka bí wá dé ó wá fún ní sọ̀látò Ibrahimiyya níbi ìbéèrè tá a béèrè òun ló fi jẹ́ pé ní sọ̀látò Ibrahimiyya òun ní ọ̀gá àsàlátò ìmọ̀ abẹ́ ṣe torí pé òun ní màláka jùlọ lè fún anabi sọ̀rọ̀ sọ́lá tánàbí náà fẹ́ wàá kọ́ àwọn sàbẹ̀rẹ̀ àwọn sàbẹ̀rẹ̀ náà wàá kọ́ àwọn tán rẹ̀ àwa náà gbà lọ́dọ̀ lọ́dọ̀ àmọ́ àwọn míì náà gẹ́gẹ́ bí sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí Allahumma salli ala nabiyina yarhamukallah gẹ́gẹ́ bí Allahumma salli ala nabiyina Muhammad àtàwọn oríṣiríṣi míì náà àsàlátù ni àwọn náà torí pé ọ̀pọ̀lọpọ̀ wọn nínú káwọn sàábí ó gbọ́ níbi khutbah ní sallallahu alaihi wasallam sẹ̀mẹ̀tì bá ń ṣe khutbah lórí mímbàrí yìí òun náà máa ń ṣe àsàlátù sallallahu alaihi wasallam àbí tó bá kọ lẹ́tà sáwọn èèyàn kó kọ sí pé ní bismillah wa sallallahu ala nabiyina Muhammadin àsàlátù náà so gbọ́n tá a bá ti rí àkọọ́lẹ̀ fún àsàlátù ni but ọ̀gá wọn òní sàlátù ibrahimiya tó àwọn mímọ̀ tó fún yí pé sàlátù ibrahimiya tó kò ń kọ́ aláwọ̀ mọ̀sálí ń kọ́ sallallahu alaihi wasallam ń kọ́ gbogbo náà sàlátù ni tó rà rẹ́rì fún èyí tí ò bá sẹ́rì fún òní lèyìn gbọ́dọ̀ ṣe àdéhùn sàlám sọ wípé ní man salla alayya salatan wahidan sallallahu alayhi biha ashara ẹnikẹ́ni tó bá ṣe àsàlátù kan fún ànábì sallallahu alaihi wasallam mẹ́wàá rú rẹ̀ ọlọ́wọ́ fúrọ́pọ̀ fún ẹ mọ̀ wà nù ọlọ́run ọba ààbò àsàlátù tọ́ ọlọ́run ọba ẹgbẹ̀rún tí o máa lè ṣe déédéé rẹ̀ àwọn wàá ṣe ẹyọ kan ọlọ́run àti mẹ́wàá fẹ́ni kọ̀ọ̀kan sallallahu alaihi wasallam bá a ṣe wíhun sallallahu alaihi wasallam mẹ́wàá ọlọ́run ti kọ́ kalẹ̀ bá a ṣe sàlátù ibrahimiya ọlọ́run kọ́ kalẹ̀ ìta àmọ̀nà àmọ́ lẹ́yìn lẹ́yìn lẹ́yìn ọgọ́rùn-ún méje táwọn ìwà ń ṣe wá introduce àsàlátù kò sí àsàlátù kankan látàrí ẹni sọlá sọlá títí di seventh century tá nàbì kú tán sọlá wà sọlá sọlátù fatihi ni sọlátù nàríyà ni sọlátù ma'iya ni sọlátù tó náà jìnnà ni àtòríṣiríṣi àsàlátù tí táwọn èèyàn dálẹ̀ kò sí kankan so àwọn èèyàn wá introduce láti fi replace èyí tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ so tábà padà ń sọ definition bídíà a rí pé òun gẹ́gẹ́ ló fẹ́ sàlátù gẹ́gẹ́ ló fẹ́ kó yùn so ló fi pé lónìí àwọn èèyàn mìíràn bẹ́tẹ́ pé níwọ̀n ò tiẹ̀ máa sàlátù mi lẹ́yìn ibrahim lẹ́yìn sàlátù sàlátù fati níbi pé kódà àwọn kan rìpọ́tù ẹ̀ àmọ́ bóyá ọ̀rọ̀ ni bóyá òótọ́ ni ọ̀tún wọn ní ìmáàmù kan ìmáàmù kan lẹ́yìn tó ké fati àtán nínú òrùn ni o sàlátù fati ló fi le tó kò mà wípé kì í ṣe kò sínú ayé àlùkùránì ni ẹlòmíràn sọ̀rọ̀ bíi pé ìwé sàlátù lè fàájì àyà kúrà ní but níta ti máa rí aburú bídíà nù ó ti gbalẹ̀ ọ̀rà ó ti tó gbalẹ̀ ju èyí tó jẹ́ ẹ̀sìn lọ kí yẹn báyìí ṣe mílíọ̀n sàlátù lè fàájì ọlá àṣekà fún un ọlọ́run ò ọlọ́run ò mọ̀ ọlọ́run ò kò rẹ́kọ́mẹ́ndì rẹ̀ man ahdatha fi amrina hadha ma laysa minhu fahuwa raddu lẹ́yìn pé wọ́n dá padà sí kò tún ní ládàá tùbíyàn bá ṣe àìmọye sàlátù lè fàájì kò ní ládàá kan lọ́dọ̀ ọlọ́run ọba níládàá tó fẹ́ sàṣàlátù ni o òun ló fàtà pàlà àwọn sálàfò nínú wọn ni imam al-hasan al-basri rahimahu rahmatan wasi'a ó sọ gbólóǹkà wípé ni amalun qalilun fi sunna khairun min kathirin minhu fi bid'ah kéèyàn òṣìṣẹ́ kínkínní tó bá súnà mu láàdá téèyàn gbà ń bẹ ó kò tẹ kò tẹ láfi wí ni àgbọ̀rọ̀ máa fi dá súnà lè wí bídíà náà so bí àlàyé àmì èwo tí ń bẹ fún bídíà nù níta ní pé ní inú àwọn tádé tó yíkọ́ nu pé ní kéèyàn ṣe ìbádà kan tó pé lá asúlà làhà tí ò sí ìpìlẹ̀ fún gẹ́gẹ́ bí sàlátò lè fa tẹ̀. àwọn ilé máa sọ kọ́ ẹ̀dàmí tọ́wọ́ tó wá ń wẹ̀ tí asàlàyé táàmù ń ṣàníṣe láti lè bá kíláàrí fún àwọn issues kan àwọn yẹn máa ń béèrè wípé ṣé bí kóróbà ni kéèyàn ṣe àsàlátù ṣíṣàsàlátù láti nípìnlẹ̀ ìjọsìn ni so anusọ̀rọ̀sá kò sọ wípé ní lẹ́yìn sàlátò Ibrahim ẹ̀tẹ́ bá ṣe mí pé ẹni gbalada àwọn àpá àánú pé no pé ìdáká na ṣẹ́yún ìbádàtà fi makani kò yálzámù an kó na ìbádàtà fi gẹ́rì kásìn kankan ní ìsìnkú pé ìbádà ni ní àyè kan irú nǹkan tá a ṣe tó jẹ́ ìbádà láàyè kan tó bá jẹ́ àyè míì lè dìbídì àmọ́ lọ́wọ́ pápẹ̀júwe ọlọ́run ní wasjudu lillahi wa'budu sùjúdù fúnra ìbádà ni bí wọ́n bá ti sájídà nínú àwọn ìrun márààrún ìbádà ni sájídà tó ṣókórì ìforíkalẹ̀ dúpẹ́ ìbádà ni sájídà tó tìláwà tó bá ń ka kúránì ìbádà ni lẹ́yìn àwọn eléyìí ohun tá a kan sájídà ní àwọn abòmíì inú kọjá ṣírù pàdé kọjá bídíà ìkànnì méjèèjì òfin tó yẹ pé ní ìbáàdà nínú láàyè kan bọ̀ tó bá jẹ́ àyèwò míì torí pé ọlọ́run rẹkọmẹ́ndì tọ́lọ́run ti rẹkọmẹ́ndì ẹ̀ ni ìlú fàfàpẹ̀júwe kọlùbà tó kílíà sí ẹ rí i pé bàbá ń pèrun sunna ni ká máa wí nǹkan tí alimuadhinu ń wí níbi ìrun pípé àmọ́ níbi ìkọ́mọ̀ ànábì òní kò ní a máa wí bẹ́ẹ̀ o ká ni bàbá pèrun tán ó ní àdìkárò tá a ṣe la ilaha illallah muhammadu rasulullah allahumma rabba hadhihi da'wati tamma títí dé parí rẹ̀ níbi ìrun pípé tíyẹn bá wí níbi ìkọ́mà ó ti ṣe bídíà o so àbáwọn kìíní bó ṣe bó ṣe wọnú ara wọn nù nǹkan kan lè jẹ́ ìbáàdà láàyè kan tíyẹn bá ṣe láàyè bòmí ó di bídíà àwọn yàn lọ́wọ́ tí ò bá ti sí ẹ̀rí fún un lábẹ́ àádà náà ń gbà níbi àṣàgbégbà mi òun náà bídà lè wọnú rẹ̀ ní ìgbà tí bá ti ń fara mọ́ tí bá ti ń fara pẹ́ ìbádà tí bá ti ń fara pẹ́ ẹ̀sìn nírú àwọn àpèjúwe eléyìí ni ẹ̀rí pé sísálámà fúnra rárá rẹ̀ àbí ká respect ẹ̀ ní ìtẹríba ìbádà ni tó fara mọ́ àádà gbogbo ìran kọ̀ọ̀kan ló ní bá ń tẹríba fúnra wọn so nílẹ̀ Yorùbá ní bá ti ń tẹríba fúnra wa òtí yìí nǹkan la fẹ́ lò gẹ́gẹ́ nísìnyí but àwa tá a jẹ́ mùsùlùmí yorùbá nígbà tí ń kíra wa nítorí sọ́nà sọ pé ní ìbá pàdé mùsùlùmí bá pàdé mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ àwọn bíi pé ṣe tá a bá pàdé ara wa ayẹni hẹ́niyà láwù ǹjẹ́ àyẹ́sìdìdà láwù ó lè forí balẹ̀ fún anábì ní pé là ayẹni hẹ́niyà láwù ǹjọ́ lè tẹ̀ fún anábì ní pé là ayọ̀sọ̀ àfihàn anábì ní bẹ́ẹ̀ ni ǹjọ́ lè à ń ṣe kó bá bọ́wọ́ anábì pé bẹ́ẹ̀ ni ó lè bá bọ́wọ́ ìbá bọ́wọ́ chicken tọ́tọ́ bá bọ́wọ́ tán gbọ́dọ̀ àgbọ̀wọ́ sí àìpé lónìí tá a bá bọ́ wọ́n tágbà míì ẹlòmíì ó lè lẹ́yìn tá a bá ṣe tán yóò fi bọ ìgbáyà àbí ká fi bọ́ àbíbọ́jú so eléyìí òun ó ti ń wọnú bídíà torí pé n tá a ṣe ákíbalẹ̀ ìbáadà lẹ́yìn ìbáadà so tí ó sì sínú ẹ̀sìn òní bígbà tá a ṣe pàtí a ka ìfọwọ́gbáyà àbí ìfọwọ́gbájú bígbà tá a ti kà kún ara ara ẹ̀sìn nìyí to àwọn bí kí ni bọ́ ṣe bọ́ ṣe wọ́n rán ara wọn nù ìdàn àṣàlàyé pé ní nínú àwọn àdéhùn yìí kó kéèyàn introduce nǹkan tuntun kó pè lẹ́sìn gẹ́gẹ́ bá ti introduce salatul fati tápè ní tápè ní ẹ̀sìn bákan náà nǹkan kan ó lè jẹ́ ẹ̀sìn láàyè kan láàyè bòmí ó lè má jẹ́ ẹ̀sìn nígbà táwọn èèyàn táwọn ṣàlàyé nípa pápẹ́júwe àwẹ̀ táwọn ń pè láwẹ̀ arúgbó ńlẹ̀ Yorùbá ìyún rọ́jàbù ṣàbán àti ramadan ninety days pé bídíà ni wípé láyọ́ká lẹ́fọ̀ lọ́wọ́ náfẹ́ láwùsà arúgbó gangan náà alukura ní kúránì wí ni pé ní wàhálà lẹ́dẹ́ náà yọ̀tọ̀ ẹ̀kọ́ náà ó bídíà tó ń tọ́ àmú miskin àwọn táàtì dàgbẹ̀lágbà táwé ò ní wọ́n la àwọn ramadan gangan fúnra wọn ọlọ́run yọ̀ǹda rẹ̀ àwọn arúgbó àwọn wá ní pé àwọn arúgbó tọ́lọ̀ ló yọ̀ǹda fún gan ni pé no ọ̀rọ̀ ta ti tọ́lọ̀ ló yọ̀ǹda fún wọn gan pé má gbà tá ti náìtì ni ọmọ ìgbà. àwọn kan wọ́n wájú wípé irú àwẹ̀ wọn àbí àwẹ̀ nísù ṣàbán àtàwọn bẹ́ẹ̀ ní tó ń tó ń jọ bẹ́ẹ̀ àwọn yẹn wájú wípé ní ṣe èyàn á máa sin lọ́hùn sórí ibú bí èyàn gbọ́dọ̀ sin lọ́hùn kó sórí ebi ìbàdàn ebi sin lọ́hùn ni ah, ìyẹ́gbọ́ èyàn ó sin sọ̀rọ̀ àwọn ẹ̀pẹ́ ni à bẹ́ẹ̀ ni béèyàn ò bá ṣe níbo tó yẹ kó tọ́ ọ̀rọ̀ rẹ̀ padà di tí ò bá tiẹ̀ jìyà kò ní ládá yóò padà di wápàdé múná ìlà máa àmì lómìnà àmàlín fàjà ànáwó àbá àmàfíwòrán alákòóso àmbẹ tàtípàtẹ wá ní ẹ̀rí àwọn sàábé mẹ́ta tán lọ lẹ́yìn nàbì sallallahu alaihi wasallam àwọn mẹ́ta wọn náà fẹ́ mọ bá nàbì sin sin lọ́n wọ́n sì bá àwọn ìyàwó nàbì sallallahu alaihi wasallam lé wọn bí wọ́n gbàtà wọn sàlàyé fún wọn wọ́n sọ fún wa ní pé ní kàánà hàn takọlù wa nígbà tí wọ́n ń ròyìn pé ní ìtàwọn agbọ́ yìí nígbà tó yẹ pé ah, ṣé bó ṣe mọ náà nù ìmọ̀ wáyé pé ní ntànàbí ń ṣe náà sọ pé bó ṣe mọ náà nù ọ̀tún tó nílẹ̀ ní wípé ní ah, ṣe ntànàbí ń ṣe nù àwọn nǹkan táwọn ń ṣe nù náà fojú bẹ́ńtẹ́ pé ah táwọn yìí wá kéré ẹni tí wọ́n ti forí yẹ ẹsẹ̀ rẹ̀ jì gangan ṣebí náà fi ní ẹnìkan wọ́n pé ní tóun tóun wọ́n ṣe ni pé wọ́n máa kírun láyé ni wọ́n ní wọ́n ní sálámà wọ́n ní dáálé ìkejì ní wípé tóun tẹ̀ máa ṣe ni pé gbogbo ayé ló máa fi gbáwẹ̀ á lè pé ìbádànù àbí kìí ṣe ìbádànù ìkẹta ní pé à tóun tẹ̀ rò ní tóun tóun rò ní tóun ní wípé bẹ̀bẹ̀ alẹ́ máa kírun náà bẹ̀ẹ̀ lẹ́ máa gbàwẹ̀ àwọn kan máa disturb yín àfikẹ́ má ní family tẹ bá ti lè ní family tó wàhálà dé tó ẹ lọ ra gáàsì ẹ lọ ra oúnjẹ ẹ lọ ra wá òun ò tẹ ẹ̀fẹ̀ kan ní níyàwó ń tòun tóun bá ti ti níyàwó ẹnìkan kan ò ní disturb òun so àtàwẹ̀ ni àti irun ni gbogbo tó ń jẹ́ ìjọsìn yìí pa òun máa ń ṣe freely ni a rí i pé àwọn kìíní yìí tó tó beautiful ni ṣé èèyàn máa kírun sórí ibú bí ṣé èèyàn máa gbàgbé sórí ibú ni àwọn anábìyàn ni pé ẹ wá sallallahu alaihi wasallam díẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ ṣe rọ́n yìí fa ẹni ama ẹni wàlọ́ ìfa ẹni àti kọ́kùn ìlàlọ́ ẹ̀mí mo bẹ̀rẹ̀ ọlọ́ ẹ̀ nìkan kan ò bẹ̀rẹ̀ ọlọ́run tó mi nù yín ẹni wa wà náà òun máa ń kírun ó sì máa ń sùn àsomù wà áftor òun máa ń gbá ọ̀wẹ̀ fáyà tó láti kọ́kọ́ sùn ó tún sẹ́mi àtàzáwájú ní sáà òun sì níyàwó ẹ̀bẹ̀ mọ̀ pé mo níyàwó fọmọ́ rọ́gìbà ánsùn náà ti falẹ̀ sàmìnì ẹnikẹ́ni tó bá ti dìré kóònù ojú ọ̀nà tó ń wò ó àbá kó bá fẹ́ sin lọ́ọ̀ni lóòótọ́ ẹ̀sìn kí ń sìn ẹ̀sìn kẹ́sìn nù tí bá dà ń sin lọ́ọ̀ni so yóò máa jẹ́ ìdáhùn fún àwọn tá máa ń béèrè irú bẹ́ẹ̀ pa á sì wọ́n ń wíwọ́n sí atẹnumọ́ pẹ́ kankan pé so gbogbo tá a bá ṣe àfikún ní àkọọ́lẹ̀ so nínú àwọn nǹkan tí Ibn Rajab tó mention tírà láti summarize òun ok Ibn Rajab mú ó tún fàpèjúwe kan wá tó yàtọ̀ sí àpèjúwe tí táà mú wáyé anabi sallallahu alaihi wasallam ó rí arákùnrin kan jọ kan njọ jimá anabi ṣe kútúbà tán anabi wá rí pé àtàlẹ́ òun dúró kọ́ imun ó dúró lóòrùn tó bójú sókè ń wóòrùn anabi wá ní pé ká lè bà pé àkínú ń ṣe wá ní pé ìnìnà dárútù pé òun tó òun sàdéhùn fọlọ́ọ̀ ni òun bọ́lọ́ọ̀ sàdéhùn bá ń pè ní nàdúrù pọ́ùn bọ́lọ̀ sàdéhùn ni wípé ni tọ́ọ̀ máa ń ṣe kótóbà lọ́wọ́ ìrànlọ́sọ lọ́sálàm láti fi pọ́n ọlé bàbára kótóbà rẹ̀ òun ò ní dóńbògì láàṣẹ̀dílù òun ní dóńbògì wàhùwà yẹsùmáwò yẹsùmáwò ìlà kótóbà kọ́ ìmọ̀ òun ó sì dúró ni òun ó sì máa wòrùn wàhùwà sọ ìmọ̀ nǹkan mẹ́rin kọ́ ìmọ̀ nàbẹ̀rẹ̀ ṣàmsì sọ ìmọ̀ láìṣẹ̀dílù nàbẹ̀ nípa àá

nàmbà pé ọlọ́mọ àwòrán ni pé kó má pa bọ́jú ara rẹ̀ jẹ́ kó má wòrán mọ́ mẹ́ta òun àwọn yóò rọ́ǹgì àmọ́ àwẹ̀ tí ń gbà ẹni pé kó ṣe ìfimọ́mọ́ àwẹ̀ rẹ̀ àwẹ̀ tí ń gbà kó pé kó má kó má jẹ́ àwẹ̀ ń jẹ́ kó má kọ̀ntínú àwẹ̀ sallallahu alaihi wasallam so àwọn èyí tó jẹ́ tí ò sẹ́rí fún anábì ní pé kó pàtì ìyí tẹ̀rí wà lásìkò rẹ̀ òun náà làwẹ̀ anábì ní kó gbàwẹ̀ pé sallallahu alaihi wasallam so àwọn afa máa ń ṣe àdìsá eh, sọ yìí ìtàn lábẹ́ àdìsù yìí wọ́n tún máa ń tún mẹ́ṣàn lọ́pọ̀lọpọ̀ ọgbà náà pa yí pé ní tí yẹn bá fẹ́ correct èèyàn àkọ́kọ́ náà gba pẹ̀lẹ́pẹ̀lẹ́ òṣòlóbò dáwà ìpèpè sójú ọ̀nà ọlọ́run ọba ó gba pẹ̀lẹ́pẹ̀lẹ́ anusọ̀rọ̀ sálàm gẹ́gẹ́ bá sanjọ́ sí pé ní anasi sọ yí pé lẹ́yìn ọdún àmì òun lọ ọdún mẹ́wàá lọ́dọ̀ anusọ̀rọ̀ sálàm anábì ìjàgbé mọ́ rí sallallahu alaihi kọ́lá kìí ṣe òní kan anábì ìjàgbé mọ́ yẹn sallallahu alaihi pẹ̀lẹ́pẹ̀lẹ́ àárọ̀ bí tọwọ́ mọ́sálásí tó lọ ara oko tí ń gbà lóko lóko kò ní tẹ̀yẹ tọ̀ sí ẹ̀kàn bọ́ sẹ́ńkù lẹ́tọ̀ náà ni ó sì dé mọ́sálásí gbà tí mọ́sálásí wọn èyí kọ òun rò pé tó bá ti lè rìn díẹ̀ tó ń jìnnà òun ti òun lè tọ̀ pọ̀tìbí tó sì wà tó lọ́n tó òun náà dìde kèdè pọ́kò dìde kò tọ̀ sáàrin àwọn èèyàn òun wá rò pé òun ti jìnnà nu pọ̀tìbí tó ń tọ̀ sí náà nu mọ́sálásí ni àwọn sàbẹ̀ dìde àbẹ́ni pé ah ẹ̀fílẹ̀ ẹ̀mọ́dì sọ́bù ẹ̀ ẹ̀jẹ̀ kó tọ̀ tán sallallahu alayhi wasallam sallam a rí pé àwọn èèyàn wa tá jẹ́ onímọ̀ ìṣègùn òyìnbó àwọn jẹ́ kó ya lónìí wípé ní kódà bí tọ̀ bá ń gbọ́n èèyàn kí èèyàn má pa á mọ́ra kí èèyàn sì má ṣẹ̀tọ̀ sallallahu alayhi wa sallam anabi pabibul atiba ọ̀gá àwọn ọ̀gá àwọn àwọn àwọn àwọn dọ́kítọ́ọ̀sì oní ẹjọ́ tọ̀ ẹ má disturb tọ̀ ẹjọ́ kó tọ̀ tán ń gbọ́ wá tọ̀ tán anabi wá pè sallallahu alayhi wa sallam jẹ́jẹ́ lè pé ànábì àwọn sàbí ti di àti ànábì wa ni pé ah, níbi tá a wà yí mọ́sálásí ni ilé ọlọ́run ọba ni láyé sílùú lè ṣe mísìlù hàdà nítọ́ sí ohun kò tọ́ sínú mọ́sálásí àyè àpọ́nlé ni àyè ọwọ́ ni ẹni tó wá dìgbà míì tó wá fẹ́ tọ́ ọjìnà ní tẹ́fẹ́tẹ́fẹ́ ànábì wa ni pé ní kí wọ́n mú ẹ̀fà ní wọ́n bá mìíràn lè máa pé èlé omi ká dà sí tó tọ̀ sí ohun tó tàgbàlagbà ó ti parí ó ti clean ó ti purify ààyè ohun ẹnikẹ́lẹ́ sàbẹ̀ ń wí sàbẹ̀ ni sàbẹ̀ náà arábẹ́ ni wípé ní ọlọ́run ò ṣe àforíjì fún mi ìṣàforíjì fún Muhammad sallallahu alaihi wasallam lẹ́yìn àwọn méjèèjì mọ́kẹ́ lómi mọ́ lẹ́yìn àwọn méjèèjì ń wọ́n tún kẹ́ lómi ànágbé àwa látò hajjiru wáṣẹ rahmatulahi wáṣẹ àánú ọlọ́run bá pẹ́ ọ̀ọ́lì ọ̀ọ́lì di límítì ẹ̀ ọ̀ọ́lì restrict àánú ọlọ́run ọba sọ wípé ní kọ́lọ́run kó kẹ́ ọ kó kẹ́ mi kó kẹ́ ọ kó kẹ́ àwọn tó kù náà ẹ rí i pé àwọn àfáà nǹkan nínú ẹni pé ní sallallahu alaihi wasallam bàtà nǹkan tó tún fẹ́ kọ̀rẹ́tì ẹ̀ dóbi ni pé kọ́lọ̀ kókó Allahumma irhamni warham Muhammadan wala yarham ahadan ghayrana láàrin méjì má rẹ̀ wá mọ́ olókọ́kọ́ sàdúrà fúnra rẹ̀ kó tó sàdúrà fún anabi sallallahu alaihi wasallam anabi yóò kọ̀ndẹ́mù yìí torí pé sunna nù yàrá bá fẹ́ sàdúrà rabbi ghfirli wali walidayya wali man dakhala baytiyan mọ́mìnà mọ́mìnì ṣùgbọ́n ṣe tó nù yóò gbé látara rẹ̀ àwọn òbí ẹ̀ tẹ́ǹpì sọmọ wáyé extend nù títí tí ó máa fífẹ̀ lọ rẹ̀gẹ̀dẹ̀ ànábì ó kọ̀ndẹ́ mùsọ̀lọ́ sálà yìí pé ó kọ́kọ́ bẹ́ẹ̀ pẹ̀lú ara rẹ̀ kò ní pé ah èmi náà ọkọ̀ sàdúrà fún ó àpòwé lẹ́yìn fún àmọ́ wípé lẹ́yà méjèèjì náà bá rí ah, òun ó ti tayọ àlà so àtún láyé pé eléyìí gan náà man ahdatha ò sí wọn náà ti yọ ọkùnkùn yóò sínú ẹ̀sìn tó dá padà sí tó nú àwọn àpèjúwe rafatu nabi sallallahu alayhi wa sallam ònu àti tí àti amúwá nísìn tá àsopọ̀ ìgbẹ̀rún lójútó àbí alápẹ̀rún náà ṣe àwọn. èyí tí inú àwọn tí Ibn Rajab tó mention ni bàtí ń sọ̀rọ̀ iṣẹ́ tí tí ò bá tọ́lọ́ mu inú àwọn ọ̀nà tó tún lè gbà wá òun náà ni pé ẹ̀kẹ́ yìí mọ̀mìn ní kó khalaqo amalan salihan bi akhara sayyi'a ó dá lúrú pọ̀ mọ́ àsàpà iṣẹ́ dáadáa ó dá pọ̀ mọ́ èyí tí ò dá òun náà wá pọ̀ ǹjẹ́rọ àwọn eléyìí náà kí ni ìdájọ́ wọn nínú àwọn àpèjúwe wọn nǹkan àpèjúwe báyìí àwọn afá máa ń àpèjúwe pé as-salatu fi dar maksuba kéèyàn ò kírun lórí ilẹ̀ tí ò tọ́ bóyá ilẹ̀ tí tẹ́nìkan jágbà lọ́wọ́ tó tó fi ìrúgbà bùkún tó gbalẹ̀ wọn so ǹjẹ́ ìrun tọ́ lórí irú lẹ̀ bẹ́ẹ̀ àbí ìrun tọ́ lórí irú lẹ̀ bẹ́ẹ̀ fún ẹni tí èso pòun ló nílẹ̀ yálà ó mọ àbí kò mọ o tó bá kírun kò sí láì fi ń bẹ ìrun ẹ̀ tọ́ àmì tó gbalẹ̀ wọn ǹjẹ́ ó lè kírun àbí kò lè kírun ibi táwọn apá torí pé ó wà bí nafsi òun fún ara rẹ̀ ó fèrúgbà bùkún ni èyí tó wípé ní irú ẹni bẹ́ẹ̀ náà irun rẹ̀ náà tọ́ wípé irun fúnra rẹ̀ abala àkànni ilẹ̀ abala àkànni ló ń gbàgbọ́ pé ní ilẹ̀ ilẹ̀ tọ́hírọ̀ ni rásìbò yìí ni pé kéèyàn jálẹ̀gbà kò sọ ilẹ̀ ń di èèwọ̀ kò sọ ilẹ̀ ń di ilẹ̀ gbin ó kàn sọ di èèwọ̀ fún ẹni tó tó gbé ìrú bàbá fún ni ìrun tó sì kí ó kí bó ti yẹ kó kí ó lálùwà lọ ní gbogbo nǹkan ìrun ẹni bẹ́ẹ̀ náà àwọn àfáà èyí tó rìnlẹ̀ náà ni pé ní ìrun ìrú eléyìí náà ó tọ́ Ah, náà tó tán súnmọ́ bẹ́ẹ̀ ó ní a rí pé èèwọ̀ ni kéèyàn ó kírun níbi tí fọ́tò bá wà òun bẹ́ẹ̀ yẹ pé ní ìwọ̀rọ̀ kírun nù kẹ̀nísà kì í ṣe pé kẹ̀nísà gangan ní ilẹ̀ ẹ̀gbin ọ̀tọ̀ àwọn nǹkan tó wà ń bẹ́ẹ̀ wọ́n gbàgbé lògùn sí bẹ́ẹ̀ wọ́n gbé fọ́tò sí bẹ́ẹ̀ èrè wà ń bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n eléyìí sì ni ìrọ̀kí gbọ́dọ̀ kírun níbẹ̀ tó tíyàn bá kírun nírú àwọn ààyè ohun gẹ́gẹ́ gbà tíyàn kírun nínú ah, eh, arúgbó màkìsóbà ni ọtí kẹ̀nísà tó àtọ́wọ́n wá ju ti arúgbó màkìsóbà lọ ìkírun kẹ̀nísà òun ní ó burú ju kéèyàn kí lórí arúgbó màkìsóbà tó arúgbó màkìsóbà òun kọ̀ǹté nǹkan kan tó jẹ́ wọ̀ lẹ́yìn yìí pé ni wọ́n gbà lọ́nà tí ò tọ́ àmọ́ eléyìí òun kọ̀ǹté nǹkan yẹn wọ̀ so èèyàn sì lè iná láta alápáyébò láyé parí àtọ́yébà bẹ́ẹ̀ pé ni sọ̀látù fi kẹ̀nísà sọ̀látù gẹ́rù náfìdà ntí ò tọ́ ni then náà ni lábẹ́ bẹ́ẹ̀ lábẹ́ eléyìí pàdé ẹni tó wá kírun pẹ̀lú aṣọ tó ní píkṣọ tọ́tọ́ yàwòrán sí àwòrán abẹ̀mí nǹkan abẹ̀mí yálà àwòrán èèyàn ni àbí àwòrán ẹranko tó yà pé ní eh, living things ni eléyìí wò tọ́ nínú nínú sẹ̀ríà so eh, àwọn sábà pàkẹ́ ìsọ̀pọ̀lọpọ̀ àwọn ìsọ̀pọ̀ àbájọ lẹ́nu yunifásitì kápẹ́jùwe so ẹni tó bá wà pé ní òun ní mí lẹ́yìn àsọ̀hún ìsídà kó mọ kálíkóbìnrin ni kó mọ mú ìbòrí tí ó fi kọ́fà fọ́tò ńlọ́wọ́ àbí wákọ́kùnrin ni kó mọ mú àwò tí ó wọlé àmọ́kọ́ yẹ pé ni ó ni ó ni ó fi kírun lásán eléyìí kò dáa tó kò dáa tó abala kanu àpèjúwe míì ó ní kéèyàn ó mú owó èrú kó fi ṣe ìbádà pápẹ̀jù nísìn owó ewó ìwọ̀ àmánà alámánà àbí ẹni tí táwọn ènìyàn kó máa mójútó owó owó òjọ ni àbówó jàmánà àbówó òlú ni pápẹ̀jù kó wá sowó ńbàṣubàṣu àmọ́nà tán gbé lọ́wọ́ kó jà ń báyìí kó wá kó ń bẹ̀ tán kó máa kọ́ mọ́sálásí kó máa ráwọn yẹn lọ Mákà kó máa ṣe wá kó máa ṣẹyìn kó máa ṣẹyìn kó máa ṣẹyìn kó máa ṣẹyìn ǹjẹ́ irú yìí ń tọ́ àbí irú eléyìí ń tọ́ eléyìí kò tọ́ torí pé kò sí bí yàn sí ilé ẹgbà pé kéèyàn náà yàn lọ Mákà ó fẹ́ gbẹ ládàá ni ó fẹ́ pa ẹ̀ṣẹ̀ rẹ ni kò sí bí yàn ó ṣe fi omi tó dọ̀tí fọ aṣọ tó dọ̀tí kò lè mọ́ omi tó bá mọ́ ni máa ń fọṣọ ọmọ iná ní túmọ̀ àdìsánà sọ̀rọ̀ pé ní inna Allah ta'ala tayyibun la yaqbalu illa tayyiban nítorí wàá bá jọ́sìn fọlọ́run bá kó fi nǹkan tó má jọ́sìn fọlọ́run bá ní kí ló fi nǹkan tí ì rí so bẹ́ẹ̀ a kówó jẹ tó wá ń kọ́ mọ́sálásí àbí tó ń fún ẹ̀ ń scholarship àbí kìnnìkan kìnnìkan kìnnìkan kan àwọn afáàní pé irú àpèjúwe gẹ́gẹ́ bí àpèjúwe hátìmù ni hátìmù ọ̀kan lára àwọn lárúbáwá tó ń sẹ̀mí kánìfọ̀lọ́sọ́lá tó dáyé òun ni àmọ́ ìtàn rẹ̀ bàtì kọ́ra anábì àmọ́ mẹ́ńṣán rẹ̀ ìtàn rẹ̀ dáa ẹni tí máa ń ṣe dáadáa ni dáadáa tó yẹ pé tó bá sàn bàbá láyé ni òun náà bá jẹ́ àǹfààní ẹ̀sìn Islam but anábì sọ̀rọ̀ pé ní àpèjúwe ìrúwé Hakimu náà àpèjúwe ayàtà àkàlẹ́ ẹ̀ka Suratul Furqan faqadimna ila ma amilu min amalin faja'alnahu haba'an mansura dáadáa tí wọ́n gbà yéyìn náà ní káàkà máa bẹ mẹ́ṣàn pé àlágbájá ah, àkọ́dà ah, àtọrẹ ah, ni ọlọ́rẹ ni náwónáwó ni kò jù bá ń lọ so bẹ́ẹ̀ náà ni gbogbo ẹni tó bá kó rú ìrú lọ́nà tí ò tọ́ fọlọ́n fi ṣe dáadáa ọlọ́run ò ṣe é tàn alẹ́ tara wa dé tí ẹnu àmẹ́ntọ́wá títí àtàwọn kówó owó jẹ gọ́vùnà àbí chairman kan lọ́kọ́ jẹ láwọn ẹ̀yàn mọ́ká ṣé ẹni tó lọ mọ́ká wọn tó ń lè ṣáàjì títí ẹ̀ wọn rárá rẹ̀ jẹ́jẹ́ kò kì í ṣe pọ́n rẹ́ńtọ̀ ń pé kó jalè bí àgbà tí sì ń jàgàn kò màgbà náà àbótí ẹ̀màgbà náà bọ̀tí kò lè sọ fún májàlè mọ́ wọ́n sáà ní kọ́ lọ lájìdé sí hajj tẹ́ ní òun halwa sahih hamla asọ̀hẹ́ wà nàbọ̀ hajj sahih ètò ni pé hajj ẹ̀rù ẹni bẹ́ẹ̀ hajj ẹ̀ tọ̀ torí pé òun kọ́ ló ṣiṣẹ́ wọ̀ wọ́n fún ní owó òní kò sí encourage abẹ́ẹ̀tì rẹ̀ eh,

àti wá gbọ́ ká máa ní pé bọ̀dá kìnìún kan lọ́rùn lájì tá a sì mọ ibi tó ti rówó rẹ̀ àìwọ́ ìyìn lọ so ó dáa kó ṣe bẹ́ẹ̀ báyìí pé ní ájì kókó bí ò bá lọ ọlọ́run níbi pé àṣẹ bí lágbájá wa fún ọlọ́wọ́ ní ọjọ́ ọlọ́run lọ ọkọlọ́wọ́ ọlọ́run níbi kò ní kò ní pé ẹ̀jẹ̀ torí pé ó ní ẹ̀fà fún mi so àwa ni pé tó dáa ni pé ní kéèyàn náà máa gbàrú rẹ̀ àmọ́ tó bá gbà tó bá wà lọ ájù ẹ̀tọ́ ìgbà tó bá ni tó yìí tó kírun lórí ilẹ̀ tí wọ́n ajá gbà irun rẹ̀ tọ́ kò ní ẹsẹ̀ ní ní tiẹ̀ so ní àwọn nǹkan tí ta lè mention òun náà àádà generally gẹ́gẹ́ bá a ṣe sọ níjó ní ẹ bá a ṣe sọ pé tó bá jẹ́ àádà àádà nìkan tá à ń ṣe lẹ́yìn láti lè bá a mú kí ayé wa ó rọrùn yálà ayé individual ni àbí ayé alágbogbo jàmọ́ lápapọ̀ ayé ọlọ́dani ni àbí ayé jàmọ́ lápapọ̀ gbogbo ilé àpapọ̀ là ń pè ní ada àṣà wa àṣà àgbéyàwó àṣà àkómọ àṣà ìsílé àṣà ìsokòwò ìdókòwò ìsọdẹ àtàwọn oríṣiríṣi gbogbo ilé látòkè délẹ̀ àádà ni wọ́n so eléyìí òun kò islam gbà wá láàyè gbogbo nǹkan tá a bá fẹ́ tí ò bá ti sí ṣíríkùnú wọn so àwọn ní liberty àti ṣe àwọn àrísí pọ̀ ìdákàmú wá nísìn òní hadithu anas bin malik radiyallahu ta'ala anhu ó sàbátà pé anas ọ̀rọ̀ sálà ń jọ kan ní madina ó ń lọ nínú àwọn bàṣà àti nínú àwọn oko wọn àwọn ará madina sì ni àgbẹ̀ ni wọ́n so wọ́n máa ń gbin déètì igi dàbínú nínú àṣà wọn ni wípé wọ́n máa ń steriláìsì igi dàbínú wọn ó fi aṣọ funfun wọ́n fi wé igi ọ̀rùn ọ̀pẹ kó lè bá a so pẹ̀lú ọ̀gá náà yóò sì so alẹ́ sọ̀rọ̀ sálẹ̀ wọn jọ wọn lọ́jọ́ kan wá ń sọ pé ní à pé tí wọn bá tiẹ̀ ṣe tàbí rẹ̀ tí wọn bá sterilize gan pé yóò so kò wí fún wọn wọn padà gbọ́ àwọn àgbẹ̀ gbọ́ wọ́n sì yọ igi wọn yọ àsọkò nínú lọ́rùn ọ̀pẹ ṣùgbọ́n tọ́lọ́wọ́n kádàrá dàbídùn òṣòǹjọ́ náà lọ́dọ̀ ọ̀hún so tàtàkì pàlà wàá gbèsò ọlọ́run sálọ̀ ní pé ní antum adra bi umuri dunyakum fa idha hadathukum bi shay'in anillah fasaddiquni fa inni la akdhibu ala Allah gbà tó rí báyìí sẹ́rin tó jọ mọ́rọ̀ ayé yín ẹ mọ̀ á jù mí lọ mo ti báyìí báyìí báyìí ṣe ẹ ṣe àmọ́ ní pé bàtí bá sọ fún yín pé ní qala Allahu qala rasul níbi ẹ̀sìn àyè má dáwọ́ tó o torí pé mi ò ní parọ́ mọ́ Ọlọ́run so hadith náà wà nítorí pé ní ó lè píríncípù kalẹ̀ yìí pé ní tó bá jọ mọ́rọ̀ ayé ntákan sọ́dà ní wípé ní ká mọ́ lùgbọ̀n Ọlọ́run ọba so gbogbo eléyìí wà lábẹ́ ìka táwọn táwọn apá máa ń pè ní ìsìyáda tó ń ṣẹlẹ̀ ẹ̀yà Islamic eh, Muslim thought political thought ètò bá a ṣe ń ṣe ètò ayé wa àwọn àbá gbà yìí pé ní yálà eh, kálukú lọ́run ló fẹ́ ṣètò ara rẹ̀ ní àbètò àbètò inú ilé tó mátà náà ni wípé ní ká make sure wípé ní a ṣe àlàádélò bó ti tọ́ àti bó ti yẹ so a nípe ń déédéé torí ń déédéé ńgbà míì kì í ṣe àdélò kò ní jọjọ́ sísì mr a iphone two mr b gbọdọgba two fi mẹ́jọ déédéé but ká ṣe nǹkan tó tọ́ yìí ni justice dọ́gbandọ́gba nǹkan tó tọ́ ká ṣe ká ṣe so èyí gangan ni principle ń tẹ́ ń jẹ mọ́ ọ̀rọ̀ ayé kó má ta nǹkan tó náà bá wí but pé àfi pé àwọn òṣèbá yìí ní láyé ní sọ̀rọ̀ sọ́lá káwa náà lè ṣe là tó kò rí bẹ́ẹ̀ wọn làfi má pẹ̀júwe pé even nínú àwọn ìbáàdà míì náà gẹ́gẹ́ bí zakat má pẹ̀júwe pé n tá máa wò ní pé kí ni ṣẹ̀rí àfẹ́ká ṣe nínú zaka káwa ní lónìí wípé nígbà yìí pé ní zakat ti jẹ́ ẹ̀sìn pé bídí àwọ̀ àti pé even nípìnlẹ̀ gan-an àti pé ara nàìjíríà ò ní yọ zakat zakat táwọn yóò níye àwọn tán bá ní màálù nàìjíríà wọ́n yọ zaka àwọn tán bá ní àkómi wọ́n yọ zaka àwọn tán bá léwúrẹ́ tán bá lágùntàn àmọ́ lẹ́yìn rẹ̀ dàbí nù nàìjíríà ó pọ̀ mi rò pé èmi bá sì ń gbìbọn tí mo rò pé wọ́n lè ní quantity tí ó tí wọ zaka bó bá sì wọ́ gan mélòó ni ó yọ ẹ wá wo àdúgbò nǹkan tó kù ẹ̀gẹ́ ń bẹ kò sí láyé kò sí nílẹ̀ lárúbáwá iṣu ń bẹ kò sí nílẹ̀ lárúbáwá ọkà bàbà yìí tá à ń gbìn ìlú lábìlẹ̀ lárúbáwá kọ́ ẹ̀wà tá à ń gbìn ń ò mọ́ ẹ̀pà wọn ò mọ́ gbogbo eléyìí náà sì ní farm product gbogbo wọn ẹ̀ wá wò báyìí wọn ṣe ń produce ẹ̀ ní large quantity kọ́ ni kókò yíṣà kan bẹ́ẹ̀ kí ló dé torí pé ní mana hada tàbí amúre ní hada máa lẹ́sẹ̀ mi pàpọ̀ ọ̀rọ̀ dùn torí pé kò sí láyà ní sọ̀rọ̀ sálà àni pé ara níta wò ní pé ní ìyí tá ní bẹ láyà ní ìta ní ká máa yọ zaka rẹ̀ torí kí ni tába ti lè rí àwọn features and qualities lára àtiwá náà àti pé yọ zaka lẹ́yìn òun náà so principle tó gáìdì bídíà òun pẹ̀lú ògbọ́n tó padà bíbí àti ètò sàn bídíà á wà sọ ìtumọ̀ èwo ló correct jù nínú gbólóhùn wípé ní kó làbídí àti ń dọ̀lá àlàkó làdọ̀lá láti fi náà àrùn àwọn àpótán wáyé pé ní yífún lásìkò ńlẹ̀ Yorùbá lónìí pé gbogbo tí ń jẹ́ bídíà dọ̀lá lò ní gbogbo dọ̀lá lò a iná ní lọ àṣírí náà àpótán wáyé pé no pé kò rí bẹ́ẹ̀ àbídíà kan ó ṣe mójútó ọ̀tìnà àwọn bìlẹ̀ fún ni pé ní àwọn tí wọ́n tó pé gbogbo bídíà dọ̀làlà ni gbogbo dọ̀làlà nù ni àwọn ni mo rò kó kọ̀rẹ́ẹ̀tì jù tó ń tàn nábì wínú sallallahu alaihi wasallam ẹnu bíi tí wàhálà tí wọ́n ń wá ò ní identification bídíà kí la fẹ́ pè ní bídíà ibi tí wàhálà ti wà nù for that principle itself pé ó lò bídíà tí ń dọ̀làlà gbogbo bídíà dọ̀làlà ni yes ó correct ọ̀kọ́lò dọ̀làlà tí ń pè náà gbogbo dọ̀làlà yìí náà nínú ó correct so application ni wàhálà ti lọ ti wáyé pẹ̀lú ọgọ́lọ́ ọpọlọ pẹ̀lú wálé ṣáàlá àwọn náà ní ẹgbẹ́ náà ní coordinator rárá wọ́n láwọn ní àwọn ní moderator ọlọ́wọ́ sàn yín lẹ́sàn-án rí nínú àwọn tí ń dá wa aláìlẹ̀ tó pọ̀ láwùjọ wa òun ni nǹkan tẹ́ ẹ mẹ́ńṣàn bọ̀ tá bá wò ó tá a bá sọ pé ní àádà àbí norms tradition culture wa tá à ń ṣe ṣe rí ìgbéyàwó ìkómọ ìdẹ́dẹ́ àti gbogbo àwọn táwọn kàkà lẹ́hùn àṣà ni wọ́n wọn kì í ṣe ẹ̀sìn ayé tí kí nìkan ní ní dùn ní wípé nígbà tá a bá sọ pé ní ẹ̀sìn ó ní di táwọn sọ pé ní ìbáadà á ní ìdẹ́ka gbọ́ yé dáadáa gbogbo ń tà ń ṣe tí mùsùlùmí ń ṣe pátápátá ìbáadà ni gbogbo ń tà ń ṣe kátó kẹtẹrẹ ìbáadà ni àmọ́ ìbáadà yàtọ̀ sí ìbáadà wọn jura wọn lọ báyọ̀ pé ní àlè àlè àlè fọpọlọ wa gbé wọn pé àlè fọpọlọ wa gbé ṣáàdì gbogbo nǹkan tó yẹ pé ní Islam bá ti fún wa ní ó fi wá ti pé níta bá lè jọ́ọ̀jì ẹ̀ pé ká ká ká apply intellectual ability wa sí i kì í ṣe ìbádà mahabọ́ọ̀nù ẹni fún gbàtọ́ tó dọ̀rọ̀ ìyàwó ṣẹ̀rí àfọn gáìdì sí ni pé tẹ́ẹ̀bà fẹ́yàwó àwọn kọ́lẹ́tì sẹ́gbọ̀rọ̀ wò lára obìnrin ni tẹ́ẹ̀bà fẹ́yàwó àwọn kọ́lẹ́tì sẹ́gbọ̀rọ̀ wò lára ọkùnrin òní ni ìnbá bi advice advice làwọn yìí ń pé obìnrin tó bá rí báyìí obìnrin tó bá rí báyìí obìnrin tó bá rí báyìí ọkùnrin tó bá rí báyìí ọkùnrin tó bá rí báyìí ẹ fi ìyàwó fún àbí ẹ fi ọkọ fún yíyún agbọ́dọ̀ mójútó eléyìí gẹ́gẹ́ bí advice àmọ́ sọ̀rọ̀ sọ́lá kò sọ fún wa pé ní bẹ́ẹ̀ ṣe wá ṣe é nìyí àdánsọ̀rọ̀ sálà ń ṣe ó yigi lórí bìmọ̀ máa kàmínà lọ́kùnránì pé àyà kúránì tún bẹ lórí ọyẹ lọkùnrin ni kó kọ́ obìnrin àdánsọ̀rọ̀ sálà ń so yigi pẹ̀lú ìsìlámù pé tọ́ba ti ṣe ìsìlámù òṣìṣẹ́ tí ó fi ọ́ wọ́n ti pàbẹ́ ti yigi náà kàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so lóríṣiríṣi àwọn yìí àdè pé tọ́ba tó kútùbù fíkìwù náà tíra àwọn táǹpẹ̀ ní fíkìwù manual tọ́ba lọ wò àdè pé báàbò ìbàdàn àti máa ń pa nínú máa ń parí sí báìbù àìmánu ọ̀nà òdòrò gbogbo ohun tó kù látòkè délẹ̀ muamalatu ni wọn transactions ni wọn norms and culture ni wọn and asọ́lẹ̀ kan wípé ni al-asul fil ibadati kọ́ídà àwọn àfáàní principle ni kápẹ́ lọ́rọ̀ ẹ̀sìn ni o a gbọ́dọ̀ ṣe àbíkálẹ̀ rí but opposite ni al-asul fil ibadati ni pé ní a ní liberty ẹni tó wá sọ pé nìkan bá jẹ́ ìwọ̀ ní ó mẹ́rin ẹ̀wà ìsọpẹ́ nǹkan jẹ́ ìwọ̀ nínú àládà òun ló nídìí ẹ̀rí ìsọpẹ́ nǹkan jẹ́ ìbádà nínú ẹ̀sìn ló nídìí ẹ̀rí so therefore eh, bá a ṣe ń ṣègbéyàwó àfàpèjúwe nílẹ̀ yorùbá wọn ó mú list wá a rí i pé even kí islam tó dé gan tá a bá ń ka ìṣàn tí a bá ka rú àwọn ẹ̀sìn ẹ̀lẹ́ adé oyè àtàwọn oríṣiríṣi àti akọ nípa àṣà àti òrìṣà nílẹ̀ yorùbá um, eh, wọ́n sọ bá ṣe ń ṣèyàwó wọ́n ní pé ilé ilé ìyàwó wọ́n lọ ilé ọkọ sọ́rí wọ́n lọ dáná nílé ìyàwó torí pé yorùbá believe pé ní ọmọbìnrin even nu àṣà àwọn gan náà pé gold ni kọ́ tó wá mú gold un wọ́n sì wàhálà pé òdòdó ti ń bẹ lẹ́yìn fáwọn fẹ́ jà pé kò òdòdó tí yàn fọwọ́ tí yàn fọwọ́ rè kò kò rọrùn pé kéèyàn ò ìzálẹ̀ bí Islam ṣe rìgáàdì ọmọbìnrin nù málékò ni so kálíbà wa mọ ìmpọ́tánsì rẹ̀ ntẹ́yìn bá jìyà fún kì í tọ́jọ́ wọn ni pé wọn kọ́kọ́ ṣe wàhálà àlọ àbọ̀ àlọ àbọ̀ àrínà so wọn lọ investigate lé wọn lọ kíníkan wọn ó tún ṣe tá ń pè ní ọ̀wẹ̀ ọ̀wẹ̀ ńlẹ̀ yorùbá ni wípé ní àwọn ilé ọkùnrin wọn ó kóra wọn lọ wọn lọ kọlẹ̀ bí katapila ilé àwọn obìnrin so yorùbá bílífù pé táwa fẹ́ ṣèyàwó kì í ṣe láàrin síngú ọkùnrin àti síngú obìnrin nìkan rádà láàrin fámìlì ni ilé ìsìn gangan ni objective nìkanu ṣẹ̀ríà rọ́pùtù àṣírọ̀ kẹ́sùn fámìlì méjèèjì papọ̀ òní kìí kẹ́sùn nìkan papọ̀ ẹ pé ńlẹ̀ yorùbá kọ́ yorùbá yorùbá believe wípé ní ọkùnrin àti síngù ọkùnrin ò lè dá ìyàwó kọ́ so bá àti lápapọ̀ wọn sọ pé ní ìwọ fẹ́ ìyàwó ni ṣùgbọ́n kí nínú àwọn beauty nínú àwọn àṣà tó dáa nílẹ̀ yorùbá òun ló wà so láti mọ̀ jẹ́ káwọn èèyàn yé pé ní kìí pé ní akọ̀ǹdẹ́ gbogbo àṣà totality ó wrong tánàbí ni pé ní bọ̀wáyéstò lé òtá mímọ̀ màkárí màlákàlákì gbàgbà gbẹmí dìde wọn ní kí n wá tẹ̀tì mímù ni kí n wá kọ́mplimẹ́ǹtì ni not láti initiate and afresh at bẹ̀rẹ̀ tuntun kọ́ no ntàntà ara mákàgá ńlá wọn ní ètò ìdáná àṣà so uh, àìsàn jò ní pé báyìí Islam is supposed to treat àṣà ìdí èyí ọ̀wẹ̀ ni lẹ́yìn náà wọ́n sì á mú pé nǹkan tá a gbà ní kì í sọ owó eré o wọ́n ní pé ìdáná ìsíhùn àtàwọn oríṣiríṣi nǹkan tó pọ̀ bẹ́ẹ̀ so nílẹ̀ ni pé wọ́n ní ká mú ọkọ́ àdá obì àádùn orógbó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ká mú wa àwọn akíníhun in principle kò sí àkè kò sí kò sí nǹkan tó burú níbẹ̀ lábẹ́rẹ́ ni pé ní àtàfẹ́ fi show you pé at least ẹ ẹ appreciate ẹ ẹ ti indicate pé readiness yín àti seriousness yín ọkọ nílẹ̀ Yorùbá túmọ̀ sí pé ní ẹni tó bá lọ́kọ àgbẹ̀ ni so ebi ò ní pa ọkọ kò ní pa ìyàwó náà tó bá ní àdá yóò lè sangbó so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so gbọ́ kí ní àdé pé nǹkan tí kò sí nǹkan tó yí tó jíwọ̀ ń bẹ́ẹ̀ orógbó àwa lè torí pé ní àtàtàrí nírenire ni làbálẹ oní ládùnládùn làbálẹ oní aládùn nírin ni làbálẹ látàrí so yíyún gbólóhùn fúnra rẹ̀ kì í ṣe pọ̀ ní ó sọ dé wọ̀ torí wípé kíní kan mẹ́ta ń pè ní rókèyà àwọn ìbínú àpájọ tó bọ̀ ti ṣe náà pé rókèyà ọ̀fọ̀ ẹ̀ṣẹ̀hun ọ̀fọ̀ ńlẹ̀ ọ̀fọ̀ pípa so náà àṣà ló wà kọ́ídà principle tẹ̀ náà ni wípé ní ẹni gbà táwọn ará maka náà á lè bá náà pé àwọn máa ń gbogbo wọn tó bá ń tó bá ni àwọn náà lọ́kọ̀ títí wọn alẹ́mi tó bíyà ni pé ní àárẹ̀ bó àlẹ́ àròkọ ọ̀kùn ẹ jẹ́ kí n gbọ́ nítẹ̀ ń wí nu ọ̀fọ̀ yìí tí n bá gbọ́ wọ́n sì wọ́n sì wọ́n sì wọ́n sọ fún so yìí tí ò tí ò tí ò sí láì fi ń bẹ ànábì confam lọ́wọ́ àpòfẹ́ fún wọn nínú etí àwọn afákan wa wá létà wípé ní kákan encourage ara wa ntaba mọ̀ nígbà pé ní rókíà ni pé bàbá jùlọ rókíà táwọn afẹ́ ń ṣèwòsàn so nígbà tá a ti ní Kùránì àti Sunnah ká fi ìyókù lẹ̀ ẹni àmọ́ kì í ṣe pé ní ká sọ pé ní ọkọ̀ wé pọ́nbélé pé haram ọkọ̀ tí ò bá ti lẹ́bọ̀ nú then ọ̀pọ̀lọpọ̀ àwọn táṣìmọ̀ wílẹ̀ Yorùbá náà lónìí kò sọ́fọ̀ gidi mọ́ kò sọ́fọ̀ mọ́ gbogbo tó kù gbogbo tó kù eh, experience ni biribiri lọ́jú rí mú wà náà káwọ́ àríkọ́ biribiri lọ́jú wá lè sí bọ̀nbọ̀n lagùn tán wò fún bó ṣe rí náà nì yóò balẹ̀ yóò balẹ̀ labalábá fi gbọ́ gbó lọ gbọ́n tó bá gbé oko tó bá tẹ̀lé labalábá sọ ẹ̀rù bí ó ṣe bí ó ṣe wọnú máàmù ni ọmọ rí gbá ọmọ rí odó ìríbi jókòó so ẹ̀hẹ́ sákàlàkà so àdìgbòbò táǹsọ̀ yìí so ó kàdà bí kìí ṣe experience ni so experience ló gba àwọn nǹkan wọn kẹ̀kẹ́ ìyá ilé epo asọ̀bọ̀rọ̀ <laughs> ìlápò so àtàwọn bá ń bá ń bá ń bá ń bá ń lọ so gbọ́n eléyìí hùn so ní kúkúrú ni pé àwọn nǹkan tó máa ń béèrè kìí ṣe gbogbo ẹ̀ káàkiri pàápàá kan náà pé ní bídíà ni àkọ́kọ́ náà bídíà wọ̀ tó correct tó rìn lẹ́nu pé ẹmú ilé ẹmú ilé ìwà kálọ pé lá fídíò kò kò wọ bẹ́ẹ̀ náà níbi ìkómọ náà àṣàlẹ̀ ẹjọ́ nìyí pé ní nù kápá o ìkómọ ẹran fúnra o ò ní àkíkọ̀ òṣèré ò sàlàyé ṣàrà kan sọ pé ní àkíkọ̀ ní ọba pín tá ìpèsè mẹ́ta ẹ̀jẹ̀ kan ẹ̀fì kan sí sàrà ẹ̀fì kan yókù pamọ́ kẹ̀kẹ́ láàrin ara yìí so ìyíhun kànáṣọ̀rọ̀ sálà advice wa ó kọ́ abẹ́ lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ àmọ́ ǹjẹ́ wàá lè pe èèyàn lókè ẹran tá a pa yìí ká ká dáná bá a ti máa ń ṣe nílẹ̀ yorùbá ká pé èèyàn sọ aláwọ̀ aláàmì kò sí ẹ̀rí tó tó pè ní bídíà tó wáyé pé ní kíní gangan sùlù rẹ̀ gangan kì ṣe nínú ẹ̀ nínú nínú ẹ̀sìn ni èmi gan rántí pé lọ́dọ̀ wa kálára àwọn àbúrò wa ó ó fẹ́yàwó ní ẹ má bínú táwọn ìlọrin máa ń pè nílẹ̀ gbó ṣùgbọ́n yìí kì í ṣe kì í ṣe wáṣífò àìbì kì ṣe kì ṣe wọ́n fi ń bú wọn òbí ń parí pé ní ilẹ̀ fọ́rẹ́sì so àwọn abẹ́hùn bá ti kọ́dà wọ́n kọ ìgbín so wọ́n kọ ìgbín àdá ọkọ ewúrẹ́ oríṣi nǹkan so àwọn àbúrò tá jẹ́ oníṣúná náà pé àpé eléyìí pé bídíà ní báyé wọn gbọ́dọ̀ gbà so àwọn akẹ́kọ̀ọ́ sáà ní pé káyé kí ìwé dìbò mọ́sọ̀ dìbò kò sí gbogbo eléyìí kò sí láì fi ń bẹ tẹ̀bá wà pé ẹ ní dáwò tó dé ẹ wá bí àwọn táwọn kọ pé kí ni wọ́n fẹ́ fi ṣe bàbá sì lè bá wọn nípa ọkọ ìtumọ̀ ẹ̀ ní pé ní ìyóò lè roko àdá yóò lè sálẹ̀ pé kí ló burú bíi bí eléyìí so gẹ́gẹ́ bí àdìsá báyìí pé ní bu'ithtu li utammima makarimal akhlaqi ànásọ̀rọ̀ sọ́lá ọlọ́run ò gbé dìde kó wá condemn existing norms rárá ànábì ni pé wọ́n gbé dìde kó wá complete it kó wá build up nǹkan tó ń rí so kó sì regulate àwọn nǹkan làbẹ̀sọ̀ pé ní either total condemnation or approval or moderation bí Islam ti treat àwọn asanu Allahu ta'ala alam bisawab.

irú àwọn ọmọ tó jẹ ìwò ogun bẹ́ẹ̀ hmm. ẹ dákun irú àwọn ogun bẹ́ẹ̀ kúrò ní. bó ṣe ṣe so ní kábẹ̀rẹ̀ bíi ti last estate nínú sẹ̀ríà property tó kò fi ilẹ̀ àkànlẹ́ pé ní sẹ̀ríà regard wọn pé ní property ni wọn owó ni wọn legally nínú ẹ̀sìn wọn náà ní gbogbo mọ́lù halal gbogbo owó tó bá tọ́ àkànlẹ́ pé ní kì í ṣe owó sẹ̀rẹ́ ò kà wọ́n kówó gẹ́gẹ́ bí ajá gẹ́gẹ́ bí ẹlẹ́dẹ̀ àwọn tó bá rí mà so ẹni tó bá kú ó fowó lé òfin ẹlẹ́dẹ̀ òfin ajá lẹ̀ sọ àwọn eléyìí wọn ò ní pín wọn ò ní pàwọn ẹlẹ́dẹ̀ wọn ò ní pín ajá ah, that is a classical PQ but lónìí gbogbo ni wọ́n ti wá ṣe a rí ní àwọn àpá àtọ́jọ́ pé ní wọ́n lè ta àwọn ẹlẹ́dẹ̀ fún àwọn tá ń rí bí wọ́n tá máa ń jẹ so wọ́n kọ̀lẹ́kìtì owó rẹ̀ even though báyìí pé nílé iná controversy wà níbẹ̀ òtò sáà yá ju òtò kọ́ sún olè tabaníkà bóyàn ìsẹ́ntì náà ni ọ̀n tíyàn bá lè ta kò gbọ́dọ̀ lè bóyàn tíyàn lè bóyàn kò lè ta tó bá tẹ̀lé nípa bóyàn nípa ẹni wọ́n lè ta ọ̀tún ilé nílẹ̀ pé tó kówó jọ owó fúnra rẹ̀ ìjẹ́pọ̀ ní èèwọ̀ ọ̀nà tó gbà rí owó ní èèwọ̀ oníwà káńtì fọ́nà tó gbà rí so ìgbà tó ń ti kóhun iṣẹ́ tẹ ti parí nǹkan tá a ní wa mọ́ lò ó so full stop ti dé òpin rẹ̀ so and automatically ṣẹ̀rẹ́gbà yìí pé ní hakun jìbìrí onímìíràn eh, mandatory right ni even tí o bá fẹ́ yóò kàn ní pé ok ṣí àtún ẹ̀rọ ń fún àkàn tí ó ń láti gbà so ìjọba pé ní eh, property to transfer automatically sí interest àwọn tí tó fi ilẹ̀ so wọ́n pín ogún fún wọn náà ni wọ́n wà halalu fi haqqi wal ilmu inda Allah ta'ala ẹ̀bẹ̀rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ẹ̀ẹ́ eh, ṣe ká máa gbọ́ láyìí ara pé ó ní òun ṣe pẹ̀lú ìtàn a lè pé òkè ara pé bí wáyà bóyá nu yunifásitì ni nínú ìtàn Islam bí ṣe ń bọ̀ bí ṣe ń bọ̀ lẹ́yìn tó kó mọ́ká rí fani sọ̀rọ̀ sálà lọ́sí Mẹ́dínà ọ̀ tó kó Mẹ́dínà àwọn lẹ́yìn sọ̀rọ̀ sálà àwọn àwọn mẹ́ta náà kọ́lá fáwọn rẹ̀ wọ́n lo Mẹ́dínà ìkẹrin Ali ọ̀nà lo Kúfà tẹ̀lẹ́yìn rẹ̀ Muawiya wà ní Syria tẹ̀ oríṣiríṣi ń bẹ lẹ́yìn wàhálà tó ṣẹlẹ̀ ọ̀hún eh, dawla islamiyya islamic state wọ́n máa flunk state wọ́n máa ń pẹ́ ní sunna ni ó máa rain wọ́n máa ń pẹ́ ní bídà ni ó máa rain àwọn àtúkọ́ máa ń pẹ́ ní shia ló control muslim world nígbà náà then including àwọn fatimiyya ní morocco láfíríkà níbí nígbà àwọn fatimiyya àwọn try láti eradicate maliki school of law completely but sunna ọlọ́run ọba lórí ilẹ̀ lẹ́ni ideology ò sí kò sí eradicate so gbogbo tíra màlìkí àgbà wọn dà sómi wọn sun ná so láti promote ṣíà so a rí pé nínú àkédà ṣíà doctrine wọn ni pé bàráà ìpè kí yóò distance ara ẹ̀ kó dì sún ara ẹ̀ kó nú àwọn sàábé so náà máa ń sin sí báyìí àwọn bàrà àwọn bábá bọ́sẹ̀ kó lára bá kiri ṣèdè àwọn bábá bọ́sẹ̀ kó lẹ́ni wọn mọ́rò so nígbà yẹn pé Morocco ní ìlú ibi tí màlìkí àti strong ni gbà táwọn kíní padà lọ tán tí Fatimiyya tó padà lọ tán ìjọba tó padà bọ́ sọ́dọ̀ àwọn ní súnà but àṣẹ́kùbọ̀ rẹ̀ ó ní ẹ ló padà wá di àwọn yàrá rò yìí pé ní bóyá lára madhab ló wà but ẹ lè rí inú tíra màlìkíà kankan kankan tí ó ṣe léyìn so bó ṣe bó ṣe wọnú ẹ̀sìn kò sí lára lára ẹ̀sìn so kódà máa ń sábà pàkíyèsí àwọn èèyàn sí then finally ìtẹ́ abéèrè ní sàlà pẹ̀lú nǹkan ọlọ́run ọba tá a máa ń ṣàlàyé bídíà so àṣàlàyé ìlàgbára ọlọ́kọ̀ọ́lọ́kọ̀ fẹ̀mí wálẹ̀ wọ́n sọ́lọ́lọ́wọ́ sálàmù lórí náà.